ṣẹ̀gbọ́n náà ìṣẹ́gbẹ́ ọ̀ṣun ọ̀ṣun fúnni lọ́mọ ní ṣẹ̀gbọ́n náà máa pọ̀ ọmọ jẹ. gbẹnu sọhùn. ẹ wọ oríṣà ó yá padà síbi tó ti ń bọ̀ mo ní padà. pàkí ògbín tẹ̀. títí náà gbé wò sílẹ̀. ẹ wá gbèrè lẹ́yìn mi. ẹ mọ ká ẹ fi dolúwo ẹ mérè ẹ fi jà pinna ẹ wá má di òkòkò ẹ fi jẹyà lóde ẹran mi iṣẹ́ dé tòwútòwú. wọ́n fi ọ́ pariwo kò fún wa dára bọ̀ mẹ́rùn kọ́ eh? ẹ má gbàgbé o nígbà tó lójú ń bẹ là ń tì. ọ̀rẹ́ pẹ́lọ̀pẹ̀ kí gbàgbé ilé èmi kan bá ti jagun. àní oyè tẹnumọ́rọ̀ yìí mọ́. ààrẹ kò ti ń jáde kẹrẹ o. Ah, ah, sáàjì kẹ́nà ni ẹ wá ni. kò sẹ́jẹ̀ tó lè tẹ́bi kò wẹ́ ẹ̀yẹ tó bá ṣe bí kò wẹ́ ẹ̀ nù ọ̀sẹ̀ jẹ. olówó orí mi. wọ́n pa kékeré wọ́n pa gúngùn. tó bá tún gbin pẹ́kẹ́ ń bẹ̀ wò. ẹ̀yìn bọ́ fún kẹ́ ẹ padà. ẹ pa wọn torítorí ẹ pa wọn. kò síbi àgbẹ̀kàjọ orí mi lọ. ìlú àlòkè pa kí ìwọ ọ̀kẹ́ wù. ọ̀pẹ kí ó. irọ́ lọ pa ẹni nígbà ní ẹmọ tòtò bẹ̀rẹ̀ nígbà ní àgbàlagbà ẹni bá ní kí tòtò bẹ̀rẹ̀ ọmọ sàn ọ̀run làlà. èmi lọ sọ fásitì bẹ́ẹ̀ ni ìwọ ìwọ fi ọ wọn ò ìwọ ọ̀pẹ kí.